نبدأ نعم. الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد سيرة النبي صلى الله عليه وسلم إلينا إتام إبتعي النبوة محمد sallallahu alayhi wa sallam eléyìí ọlọ́run ní àmọ́ rẹ kọ̀ọ̀kọ́ àmọ́ róye àmọ́ rí lánàá bó la ti gbáyé táyé rọrùn tálíkìyà máa ò sì ní torí ipa gbádùn láyé tálíkìyà mẹ́rin ọba jẹ́ ọlọ́run àtàyàtọ̀ ẹnì wa ọlọ́mọdé ọkàn ọba ń bẹ̀rẹ̀ ibi tí a ka. سيرة نان يدي الفصول في سيرة الرسول صلى الله عليه وسلم لأبي الفداء الإمام الحافظ ابن كثير الدمشقي رحمه الله تعالى فهني فصل بعث عبد الله ابن جحش هنا وتي النبوة محمد صلى الله عليه وسلم tí ọ̀ràn ń sẹ́ tí èsì pòun náà bá wọn jáde gẹ́gẹ́ bí àlàyé àti ti fúnra wa. gazuwa òun ni ogun tá a nẹ́bi jà fún rẹ̀ báàkù òun ni tá a nẹ́bi rán àwọn sọ̀hábẹ́ rẹ̀wọ́nù lọ́ọ̀yà rẹ̀. torí náà náà àwọn sẹ́tà nẹ́bi fi rán àwọn sọ̀hábà lélẹ́yìí. ثم بعث رسول الله صلى الله عليه وسلم عبد الله ابن جحش ابن رحاب الأسدي وثمانية من المهاجرين النبي صلى الله عليه وسلم أنا عبد الله بن جحش الأسدي أتمد مي عبد الله بن جحش مهاجرين لنا إنا ورمتا إنا ورمتا أتمد مي النبي محمد صلى الله عليه وسلم ورمتا pé kí wọ́n jáde jihadan fi sabilillah wa kataba lahu kitaban anabi wa kọ àkọọ́lẹ̀ ọkọ̀wé bí ìgbà tí yẹn kọ instruction fún yàn báyìí lẹ́rìn báyìí lẹ́sẹ̀ níbi tá a ràn yín tẹ́lẹ̀ yìí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tá a mi eléyìí òun ni pé ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà pàtàkì jùlọ àwa tá a bá jẹ́ olùkọ́ ọmọ kéékèèké àbí nǹkan kan náà ló tún apply sí àwa òbí ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní òbí máa àzùm àbí làáfà máa àzùm pé ọ̀yẹ̀kọ́ ọmọ yóò ti máa pé báyìí láti àfa náà àzómù pé ọyẹ kọ́ mọ́ ó ti mà láwọn ó lè má pọ̀ níbòmíì ó sì lè pọ̀ níbòmíì ṣẹ̀rọ pọ̀lọpọ̀ assumptions yìí yọ padà wá di ti disappointment yọ tẹ̀lé ẹlòmíì ó pé nígbà mo ti sojú báyọ̀ yẹ kó ti mọ̀ pé mo ní kó wọn ọmọ dìde nù. No à ń gbọ́ orí mi tí mo ti ṣe báyìí kìí ṣe gbogbo ọmọ náà ní ọgbọ́n bérebére débi pé ńgbà wọn ti sojú báyìí ńgbà wọn ti ṣe báyìí àbí á bí iṣẹ́ kéwúdé rẹ̀ kẹ́ ṣe mọ́ báyìí ó ní ibì náà èyí téèyàn bá rí kó ṣe pàtàkì ẹ kó kéèṣì wọn létí èyí téèyàn bá rí kó ṣe pàtàkì kọ́dà bó ní ìdí àkọọ́lẹ̀ kó ṣe kí ni ọkọ fún wa àwọn tí anabuwa muhammad sallallahu alaihi wa sallam ránṣẹ́ ní ntẹ̀yìn bá fi dàgbà débi kó tó ránṣẹ́ irú iṣẹ́ wo iṣẹ́ jihadu kìí ṣe mùsùlùmí tó ẹsẹ̀ gba àwọn ìsìláàmù lánàá kìí ṣẹni tí ọ̀mọ kankan pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn àmọ́ bí anábì fẹ́ ràn wọ́n yìí anábì azumu pé wọ́n ti mọ̀ ọ́ kátàdàláhu kìtàbà anábì kọ ìwé sallallahu alayhi wa sallam fún abdullahi bin jash kọ́dà níta nàbí wá fún abdullahi bin jash ìjọ yìí ni pé allah yẹn bọ̀rọ̀ sí ìhàtà yàtí ìrọ̀ yọ̀ọ̀mẹ́ pé mú àkọọ́lẹ̀ yìí lọ́wọ́ àmọ́ má ja má tu o àyàfi bẹ́ẹ̀ bá rìn ìrìn ọjọ́ méjì ń túmọ̀ síbi tí wọ́n ń lọ kì kan kì í ṣe kìí ti mẹ́ta kìí ti mẹ́rin àmọ́ Muhammad sọlọ sọlọ musa fojú dá rẹ̀ pé bẹ́ẹ̀ bá fi rìn rìn rìn tẹ́ rìn rìn ọjọ́ méjì nígbà wọn yẹn tó já lẹ́tà nígbà wọn yẹn tó já àkọọ́lẹ̀ tí mo kọ fún ẹ hekima tí ọlọ́mọfẹ́ kárí ìdílé yìí náà o hekima tá nẹ́bùa Muhammad sọlọ lọ́wọ́ àlọ́ sọlọ́m kìí ọ̀fìsì báyìí ara yìí tí wàlláhu alam tó hàn sáwa ni pé ṣẹ́rí ń gbà míì èèyàn máa ń wo condition tẹ́yìn ó fi bá yàn sọ̀rọ̀ abẹ́ kó ṣe nǹkan kan tá a mọ̀ sí a kìíní yìí lágbára díẹ̀ a lè jẹ́ jẹ́ pé nígbà tí ò ní sínú ìlú rẹ̀ àbígbà tí ń bẹ nínú ìlú náà kò ní í sí nínú ilé rẹ̀ tí ó dàbí ìgbà tí èèyàn jáde gbogbo ń tó lè máa rò ó pé ah ní bá wa ṣe kínní yìí ah àwọn mọ̀lẹ́bí ni àwọn kínní kan ní gbogbo yòròyòrò ayé ńgbà míì náà inú tí ni máa bẹ sí yàn téèyàn fi fẹ́ ṣètọ́ lọ́rùn àwọn méjì ọjọ́ pé ẹ̀rí nǹkan anábì kọ sínú lẹ́tà yìí bá ti padà ká sallallahu alaihi wasallam ntọ́ lágbára díẹ̀ lára ẹ̀ sọ̀hábà anábì wa Muhammad sallallahu alaihi wasallam anábì sì ní ẹ má ti já o kẹtó kò lé kọ́dà ẹ má já bẹ́ẹ̀ bá tẹ̀sẹ̀ jáde ẹjọ́ di bẹ́ẹ̀ bá rìnrìn kíni bẹ́ẹ̀ bá rìnrìn di ọjọ́ méjì sẹ́mi pẹ́ni tó ti ọ̀rọ̀ pé àlọ́mọ́ àfi tọ́ba ṣe tọ́ba nípọn ni ó mú yàn pé á ah, ẹja padà àfi tọ́ba nípọn àmọ́ tọ́ba yìí pé ntí agbára ẹni lè ká téèyàn lè ṣe sùúrù gbogbo ntí ń jẹ́ kéèyàn jáde sójú ọ̀nà tọ́lọ́run ó ní ìdí sùúrù ó ní ìdí faradà ó ní ìdí ìṣetán àti fira ẹni lẹ̀ kọ́dà ẹni lọ kọ́dà owó yàn lọ òun ní ní kótóbá jimá lánàá láfi má tójúwe nínú tẹ́bẹ̀ẹ́yà nínú faralélẹ̀ nínú faralẹ̀ nínú fowólẹ̀ nínú fẹ̀mílẹ̀ àwọn sọ̀hábẹ́ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ti ní gbà tá à ń pè ní hijira anábùwà Muhammad sallallahu alayhi wa sallam láti Mákà lọ Mẹdínà. torí náà kọ́dà àwọn anábì tún sọ fún pé wàlá yukriha ahadan min ashabihi pé ìrẹ́ abdullahi bin jahshin bọ́ ọ bá wá sí àkọọ́lẹ̀ yìí lẹ́yìn tẹ́ ẹ ti rìn fọ́jọ́ méjì anabi sallallahu alaihi wasallam tó ń sọ fún un pé gbogbo nǹkan ọba bá ń bẹ ní instruction o bọ́ bá kà á sétí àwọn tí ń bẹ pẹ̀lú rẹ láwọn tí ẹjọ́ rìn tí wọ́jọ́ ga wọn yìí mọ́ fọ́ọ̀sì ẹnìkan láti ṣe ń dín bẹ́ẹ̀ lẹ́tà yìí. ولا يكره لا يكره أحدا من أصحابه ففعل بناتني عبد الله بن جاحش رضي الله عنه ولما فتح الكتاب وجد فيه لن يرجم الجواني عبد الله بن جاحش وستيراي كني أكم به وجد فيه إذا نظرت في كتابي هذا famdi hatta tanzila nakhlatan bayna makkata wa ta'if wa tarassad biha quraisha wa ta'allam lana min akhbarihim bẹ́ẹ̀ bá ti lẹ́tà yìí ànábì ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam famdi hatta tanzila nakhlatan ó ti rìnrìn ọjọ́ méjì ẹ̀ máa wá rìn lọ bẹ́ẹ̀ títí tẹ́ẹ̀fì débi oko làbínú kan bẹ́yìn makata wàtọ́ọ̀ láàrin maka àti kínní àti tọ́ọ̀ tẹ̀bá wa débẹ̀ ilẹ̀ ṣe tàrọ́sọ̀ bíhà kùráìṣà ẹ̀gọ́ síbẹ̀ ẹ̀farapamọ́ síbẹ̀ ẹ máa sọ àwọn kùráìṣì àwọn ọ̀tá wa tó lé wa kó maka torí pé ojú ọ̀nà wọn ni. وتعلم لنا من àkàbárì kọ́dà ara ń tẹ́ tó máa ṣe òun ni pé ntọ́ba yà á mọ̀ nípa ìròyìn wọn èrò wo ni wọ́n ń gbà ètè wo ni wọ́n tó ń dá ọgbọ́n wo torí pé mùsùlùmí a gbọ́dọ̀ pé alukur'an karim ni walan tarda anka al-yahudu walan nasara hatta tattabi'a millatahum ẹ̀já jọ máa ṣe pọ̀ ẹ̀já fọwọ́sowọ́pọ̀ kò síjà kò sí kan ọlọ́run ní lẹ́pin ìgbà tí ẹ̀ bá rẹ́dí àti ìgbẹ̀sìn tìyín lẹ̀ ṣe ti wọn wàlẹ̀ ń tẹ̀rù bọ̀ àǹkàlì ẹ̀húdú wàlẹ̀ ń nàbọ̀ wọn lè yọnu sí yín o òun ló jẹ́ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ǹjẹ́ ń ṣe mùsùlùmí ní ewu láburú lọ́pọ̀lọpọ̀ lónìí òun ni ìgbára lé ẹni tí èsè mùsùlùmí ká gbàgbé ntọ́lọ́wọ́ bá wí ìpè kò sí bó ti kò lè jọra wọn walan tarda anka al-yahudu walan nasara hatta tattabi'a millatahum. èèyàn gbọ́dọ̀ máa fààyè yìí ń lẹ̀ o pé gbogbo ntá ń wí yìí ó lè gbé lọ ilé ìjọsìn wọn o mùsùlùmí mi ò mọ̀ bẹ́ẹ̀ gbọ́ ní gbogbo aṣọ ní sáà sí pàtàkì jùlọ ń rúlu táwa jẹ ń gbé yìí bí mùsùlùmí bá gbé gbèsè kan àwọn ti gbé mẹ́ta mẹ́tẹ̀ẹ̀ta táwọn ti gbé yìí àwọn èyí mọ̀ ó dijọ́ tí a bá ń rí àbọ̀ rẹ̀ pé a ah, wọ́n tún ti báyìí àmọ́ kí mùsùlùmí ó tó gbé kan ó ti dé kí ìgbọ́ tiwọn ẹlòmíì gẹ́gẹ́ tí mo wí látàrí ìgbàgbé pé ọlọ́run ọba ló sọ̀rọ̀ ọba tó dá wa tó mà wá tó mà àwọn ọ̀tá ìsìláàmù yìí náà òun ni pé gbogbo àjọ ń ṣe pọ̀ gbogbo ẹgbẹ́ àjọ máa bára wa ṣe kò síjà àwa náà péjà ń bẹ̀ àmọ́ gbogbo aṣọ ká máa ṣe kíni ká máa ta ló wọn. kọ́dà báwa náà bá ní ọ̀nà pé ẹjẹ́ á mọ kíni wọ́n ń rò ẹjẹ́ á mọ ọgbọ́n wo wọ́n fẹ́ dá wàláì sí o aranta lẹ́bìnrin abdullahi ibn jahshin radiyallahu anhu àtàwọn mẹ́jọ pẹ̀lú rẹ̀ ni pé wa ta'allam lana min akhbari nítorí báyìí a mọ̀ báyìí là nẹ́bí máa ṣe ní gbogbo ogun tá nẹ́bí já sallallahu alaihi wasallam ogun bá dérò wọn là nẹ́bí wa muhammad sallallahu alaihi wasallam ànẹ́bí kan pé ẹ̀yin máa lọ́ọ́ farapamọ́ ẹ máa bá wa wo mélòó làwọn kòrèṣù ti ń bọ̀ kájí ẹ máa rú múra dígínì rú múra tá múra kalẹ̀ ẹ máa wo hekima àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tí ó sì jẹ́ kọ́ fáwa náà pé gbogbo bí pòsíṣàn téèyàn bá wà àyè sọ̀rẹ́ńdà fún pé ẹ̀ kò ṣeé àwa tí ó fi ṣeé náà ni nígbà tí wọ́n fẹ́ máa kọ alukurani kalẹ̀ kò sí báyìrò kò sí ìwé wọ́n wá tí wọ́n lò náà ni kí ni wọ́n lò níjọ́ náà náà bá rí eegun ìtàn ràkúnmí wọ́n ha ẹranko mbẹ náà bá rí ewé tọfẹ èyí tí wọ́n bá lè gbé kíni náà bá lè kọ síbẹ̀. níjọ́ tí anabuwa muhammadu sallallahu ni wọ́n máa gbé iye èèyàn mélòó làwọn ti ń bọ̀ tani ọ̀ máa kà wọ́n tani ọ̀ máa ṣe kíni tani ọ̀ máa kà wọ́n àwọn àmọ́ àwọn nẹ́bù Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n jọ máa kí wà nẹ́bí táwọn náà sì fìlà ká ìwọ̀n lélẹ̀ tí wọ́n máa ń tọ́ yẹ tí wọ́n ń sọ ń tọ́ yẹ wọ́n sọ ẹ wò yí tí sọ̀hábẹ́ kan lò ní fi ń lè pé ń wá ìntàpírìtì pé wọ́n gbọ́dọ̀ tó yẹ báyìí òun ni pé a lójúmọ́ kọ̀ọ̀kan ìlera kún mi báyìí ni wọ́n ń pa tí wọ́n ń jẹ ní gíní lójúmọ́ kọ̀ọ̀kan o wọ́n ń pa yé ràkún mi báyìí pé wọ́n bá fẹ́ jẹun o wọ́n pa yé ràkún mi báyìí lárúbáwá ti mọ on the average èèyàn mélòó ní dìmọ́ ràkún mi kan from that one ni wọ́n ti fi ìgbé a wọ́n tó yé báyìí. àràǹtà nàbì sallallahu alaihi èyí ò ní pé kìí ṣe dandan bá bá wá ní kéèyàn ọlọ mú làbárì ọ̀tá ìsìláàmù wá kọ́ wá fira rẹ̀ hàn pé wọ́n ni o àìgbọ́n lélẹ́yìn o àmẹ́yàn wá àwọn ọ̀nà lẹ́yìn tí o lè má wá direct indirect ni àmọ́ yóò fún wa ní ní tàbẹ́ mọ̀ náà. فقال سمعا وطاعة bí abdullahi bin jahsh radiyallahu anhu bó ti ka tíra ta nabi kọ fún wa yìí sallallahu alayhi wa sallam. ẹẹ bilmunasaba wa ta jẹ ọmọ kéwú ẹrí pé ntí akambi yìí ni pé kataba lahu kìtaaba kí làwọn pè ní kìtaaba tíra. sẹmọ kébé yẹn bá tu lẹ́gbẹ̀ẹ́ pé anabi ti ṣe tíra fún anabi dẹ́gẹ́ ni ó ṣe tíra fún tí òun náà fataha al ó ti gínú ó ti tíra kò rí bẹ́ẹ̀ o kọ́dà lẹ́tà wọ́n ń pe lẹ́tà lójú ayé anábọ̀ Muhammad sallallahu alaihi alkitab kataba lahu kitaba kò túmọ̀ kó ṣe tíra fún o ọkọ̀ kínní ọkọ̀wé ọkọ̀ lẹ́tà fún mi walamma fataha alkitab kò túmọ̀ kó ti tíra o kí ló ti kò sí lẹ́tà fún ọkọ̀ iná fún èyí ń fa nfààní eh, inú lílo èdè lárúbáwá tá a máa bá pàdé nínú àwọn tíra kàmá máa wá kàmá máa dààmú làákàyè wá irú tíra wo wá ní kí ló kọ tíra náà alikitaabu nípìnlẹ̀ lóde lárúbá gbogbo ń ta bá kọ ọba àjẹ lẹ́tà ọba àjẹ péjì kan ọba àjẹ tàtà kan kátàbà lahu kìtàbà. nígbà tí abdullahi bin jaasi ti ìtànàbí kọ yìí sallallahu alayhi wa sallam akbara asxaabahu bidaali bá nàbí ti pa aláàkì ó ti bẹ́ẹ̀ fitọ́ lẹ́tà tí wọ́n ní mọ́tì àfi bàbá rìnrìn ọjọ́ méjì àti rìnrìn ọjọ́ méjì mo ti fi mo ti kà á ètí mo bá ń bẹ́ ni o. wọ̀bí anahu láàyè sàkúrì òhun ó sì yí sẹ́bà nẹ́bi jìran sallallahu alaihi wasallam àmánà àwọn sọ̀hábẹ́nu òun ti rí i pé kọ́dà àwọn sì ní mẹ́jẹ nìkan pa ò kí n wí fún yín ní tó ń bá fẹ́ ṣe ni kò ṣe. eléyìí náà kọ́ jẹ́kọ̀ọ́ fún wa ká lè gbọ̀nẹ́ kọ́rọ́ ká lo wàsílà tọ́lọ́run òkè á lò ọ̀pọ̀lọpọ̀ lónìí ọ̀nà pé àìmọ̀ ìbá ń fún wa àwọn èèyàn ò ní síríọ̀sì bẹ́ẹ̀ bá sọ bí pé àti kò jù báwọn náà lọ èyí tọ́lọ̀ ń bá ní òjù báwọn lọ kò sí ni. kò jù bẹ́ẹ̀ lọ lẹ́nu èyí tọ́ bá sì lójú bẹ́ẹ̀ lọ ó sí kíni ó jù bẹ́ẹ̀ lọ náà ìwà ni pé sami'na wa ata'na ẹ̀rọ pọ̀lọpọ̀ àìdẹ́rùbà wọn ìdẹ́rùbà tí ń bá ń bẹ ní ọ̀rọ̀ ọlọ́ọ̀nìkan àdá bàbá nǹkan àṣẹ àmúra kọ́dà àwọn ẹlòmíì ń hun ẹ̀sìn látàrí pé ní àtàwọn èèyàn fi mọ̀ pé ẹnìkan ń jọ́ kan wọ́n ń sọ̀rọ̀ pé àwọn ọ̀tá ìsìláàmù wàhálà àwọn yìí mà wá pọ̀ kọ́dà ń lu Ìlọrin náà aláfẹ́ lo ìjáàbù wọn ni a mọ̀ lò bàbá la bàbá wa lọ lu wọn kọ́ kí ló kù tí wọ́n ṣe ẹni yìí lérò jẹun wá ní nígbà táwa náà múra sádùá àmúra sí àdùá àwọn ni wọ́n ń fara sádùá mẹ́yà bá ti fara sádùá fọlọ́run yọ dá lóhùn ṣé ìtumọ̀ múra sádùá ni kẹ́mi ọmọ gbé yẹn ìgbé bá torí sọ tó ń sọ nù ìgbé bàbá ní àdúrà yá nísìnyí àwọn èèyàn máa yọ bọ́rọ́ ìgbé bàbá ní mo ṣe. Eh, láìláìlá one million níjẹyàn mélòó ni ó dùn ó bàbá la fẹ́ sọ Kùránì ọgọ́rùn-ún kankalẹ̀ àwọn tó ń ti ráyè wọn ó ṣe sóoru wọn ó ṣe tọ̀sán wọn ó ṣe tìǹbì ah, ah, kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o mùsùlùmí lẹni tó ní pilẹ̀ òfin ti ń bẹ fún ohunkóhun kó ló fi má dùn á ìwà ṣe àdúrà lọ́nà sọ́lọ́wọ́n ọ̀fẹ́ èyí wọ́n pé ká dùn ọgbà o bí máa ń jọ bẹ́ẹ̀ lójú yín ẹ̀dẹ́ ni o ọlọ́mọdé wa kẹ́yìn wá pé ńgbà tó ń ṣe tọ́lọ́wọ́ ọ̀fẹ́ gan-an iná ọ̀nà tí ṣètọ́ ni ti gbà mú àwọn ẹlòmíín ààrẹ náà ní kẹ́yìn ó pé bọ́ bá fẹ́ lówó ọkọ̀ kẹ́yìn sọ́lọ́n ṣé owó tí ọlọ́run fẹ́nu àbówó ṣètọ́ ni kọ́mọ jẹ́ túùsì pé á ah, ń gbà wọ́n ti kẹ́yìn sọ́lọ́n ṣé bí wọ́n ti lówó ọ̀hún náà ọlọ́run ní jáwọ́ bá wọn nírú owó bẹ́ẹ̀ torí náà ẹ dákun ẹ̀jẹ̀ á mọ̀ pé gbogbo nǹkan ló nípìlẹ̀ nínú ṣẹ̀ríà àti wọn ń wá nǹkan kọ́dà bó pé torí kọ́lẹ̀ lómi ń sọ lónìí pé ní àyín èyí fún gbóngàlùkù gbóngàlùkù bá ní kókó jáde káfíńrẹ̀ sí ọlọ́run lọ́wọ́ ẹni pé kọ́dà mi ò gbóògùn jáde náà bí ó gbé síbìdì jáde bí ó gbé ọ̀sẹ̀ ìgbé ìbéèrè ìbò làwọn àgbàlagbà máa ń ṣe ń jọ ẹ dákun tọ́ba ìpẹ́sìn ọlọ́run làbẹ́ràn lọ́wọ́ o àlè máa fi àlè máa wá takò òfin ọlọ́run ká wá gbèsè náà làákú bí ń ṣe kọ́lá kọ̀ wọnú làákàyè kọ̀ wọ́ kínní kò sì wọnú ẹ̀sìn pẹ̀lú anabuwa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn sọ̀hádà anabuwa muhammad sallallahu alayhi wa sallam ntí wọ́n ṣe tó tó wọn wàláyé ó tó àwọn náà wọ́n rawọ́ sọ́lọ́ náà ni àwọn náà ti sọpẹ́ ń kúrú fọlọ́ gbogbo ìtọ́ bá ṣẹ̀rí àmú wọn á sunkún bẹ́kún bá wá wọn á pẹ́ lórí ìforíkalẹ̀ wọn á kí ọlọ́run ní mẹ́sàn-án mẹ́wàá yóò náà ti tó tó tó àwọn àṣáájú nù gbogbo eléyìí tó di pé mùsùlùmí mú wọnú ẹ̀sìn yìí àfi gàárì àfi wọn ó do àfi wọn ó lọ ntí tẹ̀tọ́ ni fi ń tan ọmọ àdẹ́gbẹ́ adámà ni pé ńgbà wọn jó òṣèbó orí bí wọn ti ní yóò dùn èmi máa wá béèrè pé bọ́bá yìí pé yìí ló kù kí ni à ń pè babaláwo ọ̀dà bí bàbá yìí pé náà bá ti pọ̀ pọ̀ ẹ́ ń sì ń jẹ́ bẹ́ẹ̀ kí ló dé tó yẹ pé ní mẹ̀yàwó tá a máa fi wò pé nǹkan dàbí ọ̀dà ni pé ọjẹ́ torí mùsùlùmí lónìí ọmọ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí kọ́dà àwọn máa sọ ni pé ní àtúndò lè ní wọn á pé ó ṣàdúrà yìí tó tó wá pé kò sí nǹkan kan téèyàn lè kà wí kí ẹ̀dàkùn ẹ̀já yàgò fún ṣèǹtọ́ọ̀nù ẹ̀já mọ̀ pé kọ́ ìdá ńláńlá nìṣẹ́ àì fi ẹ̀ṣẹ̀ wá ìyọnu ọlọ́run abàdà àì fi kíni àì fẹsẹ̀ wá ìyọnu ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ló ti tàlàyé wa bẹ́ẹ̀ ẹ̀wọ̀n gbà tí àwọn kan ń pé àwọn ọ̀gbọ́lọ́ngbọ́ àmọ́ bàbá yìí pé mọ́sálásí níbi ká tún kọ́ ká tún ṣe ká náwó sí àwa náà rẹ́dí olúwa ní innama ya'muru masajida Allahi man amana a ọlọ́run ní ẹni ọba gbọ́lọ́ngbọ́ ni kó tún lé ọlọ́run sí ẹni ọba gbọ́lọ́ngbọ́ ni kó tún ni kó tún lé ọlọ́run sí ìyẹn ni pé nǹkan kan ti pàtàkì ju nǹkan kan lọ inú àyà yìí kan náà ní parí àyà pé ṣé ẹ fẹ́ sọ ìkọ́ mọ́sálásí ẹ fẹ́ sọ ọ́ di déédéé ìnígbàgbọ́ sọlọ́ mi wọ́n jìnnà síra wọn bẹ́ẹ̀ ọba ara búlọ́ọ̀kù mọ́sálásí kan tẹ́ lọ gbọ́ lọ́hùn tó sì sin lọ́hùn ọba àdìjẹ́nà bọ́bá sì kọ́ mọ́sálásí ọgọ́rùn tí ò sin lọ́hùn tí ò pé tí ò sínú ìjọ la ilaha illallah ọmọ náà ni olúwa ní àtàjà alùpùpù ẹ sọ ìkọ́ mọ́sálásí di ẹgbẹ́ nígbàgbọ́ sọlọ nínú hadith anábọ̀ muhammad sallallahu Alaihi wa sallam anábì ní inna Allah tayyibun wala yaqbalu illa tayyiba a olùwọ́ba tó mọ́ ni o ọlọ́run yìí wá gba nǹkan kan àbí tó ṣe kí ni àbí tó mọ́ torí náà ẹ dákun ẹ já jìnnà sí èrò kèrò yìí o pé bàbá wà wá kú wà tọ́lọ́ ńlá wà fi ṣe ẹlòmíín pa ẹ̀dá ọmọ ànábì ádámà fi wówó bàbá wa rówó ọ̀hún tẹ́lẹ̀ wà ló wọ́n kọ́ mọ́sálásí olúwo ní ìlú mọ́sálásí báwọn o mọ ara wọn èèyàn mọ́ká ọlọ́wọ́n ọ̀ràn o ẹ̀já kẹ́kọ̀ọ́ látara ayé Al-Kùránì tí mo kà fún wa yìí pé wọ́n jìnà síra wọn ìtẹ̀ láti ẹ̀tọ́ ọlọ́run ọba fẹ́ òun ní ìpìlẹ̀ bọ́ba wa lágbára lẹ́yìn ìgbà òun ọ̀ràn ọ̀ràn ẹ̀sìn ọlọ́run lọ́wọ́ lọ́nà àtàgbára rẹ̀ bá ma àmọ́ pa ìtẹ̀lé àti ẹ̀tọ́ ọlọ́run sí ọlọ́run fẹsẹ̀ ran ẹ̀sìn ọlọ́run lọ́wọ́ ànábì lọ́lọ́run ò ní gbà inna Allaha tayyibun wala yaqbalu illa tayyiba torí náà mo ní ẹ̀dá kan ẹ má jẹ́ àmọ́ yóò sọ ju ọ̀sọ́ lọ ntọ́lọ́run ọ̀gá wí kọ́dà bàbá fẹ́ dẹ́rù bá àwọn èèyàn torí tọ́lọ́mù náà ẹ̀mẹ́jà dárú ẹ̀rù báwọn bá wọn. kuma ẹ̀wọ̀ hadith anabu muhammad sallallahu alaihi wa sallam anabi ni man kadhaba alayya muta'ammida falyatabawa maq'adahu minan nar anabi lẹni wọn bá parọ́ mọ́ mi o tọ́mọ̀ mọ̀ parọ́ ṣe é kó ṣe ọmọ bá di ìtò yìí òdòrò ni wọn ń anabi wí báyìí èyí wọn mọ̀ gẹ́rù mọ̀tà àmì àmẹ́ńtọ́ mọ̀ fún ànẹ́bí òwú báyìí tí wọ́n ń pa ànẹ́bí wí ànẹ́bí níbi ọba wù ní kó mú lọ ná ọ̀rọ̀ yọ wọ ná kò sí dáwùtù ń bẹ́ fọ́kàn tẹ̀sà bo lòun ó jókòó sí ń bẹ̀. inú ibi tí ṣètò ni lo àwọn kan nù tàn táwọn àlùfáà bá ń ṣe ṣáàrù hadithi yìí wọ́n láwọn kan ń hun hadithi wọ́n ń hun náà wọ́n ń pè ní àlùwọ́bùrú wàlúwọ́bùrú àlùwọ́bùrú wàlúwọ́bùrú àwọn tí ìtàgbé kalẹ̀ irọ́ wọn wá fi jì sí anabuwa muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn afa tí wọ́n gbìyànjú lórí ọ̀rọ̀ alwabiru filhadid walwadọ́ọ̀rún kọ́dà ìtàn fi yé wa pé òun là kọ́kọ́ phd tí ọmọ saudi kan kọ́kọ́ gbà òun ni bàbá wa sheikh umar hasan salasa ọmọ bóyá wọn ti ń bẹ láyé di tí mo torí wọn pẹ Sheikh Umar Hassan Fallata ara àwọn Fúlàní kíra yóò ní ìpìlẹ̀ wọn wọn yàtọ̀ fún bàbá wa Sheikh Umar Muhammad Fallata táwọn wà lọrin bíi bọ́dà wọn ti mọ́ mọ́ ní mọ́sálásí jímọ̀ Ìlọrin àwọn àwọn ọlọ́lá wa ọba àlú Ìlọrin ṣéwù àti gbogbo àwọn àlùfáà wọn fi pọ́n wọlé ìjà láti lu Madina ìwọ dúdú bíi wa yìí ọwọ́ adá afa ńláńlá bíi Madina bàbá yìí kírun ní mọ́sálásí wa ní ní ìgbẹ́mà lọ́rin bíi àwọn tí wàá sálá ìkú Sheikh Omar fàlàtà ti kú Sheikh Omar Hasan ní àkọọ́lẹ̀ wa pé yọ̀rọ̀ àwọn tí wọ́n ṣe nípa àlùwábẹ̀rẹ̀ fún làkọ́kọ́ phd cc tọmọ Saudi kọ́ kọ́ ní Saudi tí ó fi gbé phd ọlọ́nkọ́ mọ́tà ètò ẹni tí máa ń bẹ láyé ní gbogbo àwọn àlùfáà wa ọlọ́nkọ́ sàlékún rí wọn àwọn tó ti lọ ọlọ́nkọ́ mọ́tà kẹwọn. mọ láwọn kan wá ń wọn ń àdídì wọn wá ń dúnra wọn nú pé ah, ànábì ní mọ̀nkẹ́gàbà aláyà ẹni ọba ti kí ni ẹni ọba parọ́ mọ́ mi wọn wá ní náhànú lánàkìrì bọ́ alẹ́ yìí wàlákìnnànà nàkìrì bù láwù náhànú lánàkìrì bù àlẹ́ yìí àwọn ọ̀parọ́ máa nẹ́bí ọ à ń parọ́ gbé àwọn ọ̀parọ́ máa à ń ṣe kíni à ń parọ́ gbé ni àwọn àgbà wa jẹ́ wọ́n mọ̀ pé ṣètọ́ ni ní tàn yìí o irọ́ ni irọ́ ń jẹ́ o kọ́dà ànábì ò ní di irọ́ kẹ́bi promote yẹ ìtumọ̀ rẹ̀ nù sallallahu alaihi wasallam. inú àwọn ọ̀rọ̀ táwọn èèyàn rò fáwọn fi ń promote ẹ̀sìn òun ni àwọn àhàdíìdù mọ̀ọ́dúnwà ẹni ọba gba àwẹ̀ rọ́jà bójọ́ kan ọgbọ́kun ọrú lọ́rùn ọmọ ọmọ ànábì ádámà méje ẹni ọba gba eh, àwẹ̀ rọ́jà bù mẹ́ta ọlọ́run ó ti lẹ́kùn gbogbo àlìjánà fún ẹni ọba gba méje ọlọ́run ó ti gbogbo lẹ́kùn ná méje fún àhàdíìdùn mọ̀ọ́dúnwà ṣètọ́ nìlọ́sàn àwọn kan lọ́bẹ̀ àwọn làwọn ọ̀parọ́ mọ́ ẹ ànábì àmọ́ àwọn ń parọ́ bọ́ wípé ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ ni ọ̀dà pàtàkì jùlọ nú ẹ̀kọ́ àìfẹsẹ̀ promote ìsìláàmù àìfirọ́ promote ìsìláàmù àìfi síríkù ẹbọ àìfi promote ìsìláàmù gbogbo ẹni tó ká gbogbo ní kókó jáde o jihadu ló dé yìí o ah, jihadu pẹ̀lú halali ni o inna Allaha tayyibun wala yaqbalu illa tayyiba ẹ wá di oúnjẹ mẹ́bí nísìnyí kó mú wo kó fi pàbíà níbo lẹ́ ń lọ à ń lọ jihadu jihadu fi sabilillah àwọn fi sabili shaytan gbogbo kini la gbọ́dọ̀ tó yí àwọn èèyàn o pẹ̀lú àkọọ́lẹ̀ àkàyà alukurani fún wa àkàdídà nàbì fún wa àtàkàwé ọ̀rọ̀ fún wa kọ́dà àwọn tí ṣètò ní tàn kí a ti báwọ̀ parọ́ mọ́ àwa ń parọ́ gbèyà ànẹ́bí ò ní dìrọ́ ọ̀làọ̀sọ̀là bó ti wí ìmọ̀ náà ni ẹ wí gbogbo eléyìí tó kù iná tó kù láyé lónìí náà ẹ̀já ká kó lẹ́kọ̀ọ́ dáa ọ̀pọ̀lọpọ̀ ntẹ́lómìn wí níwáàtí níta gbangba ní kọ̀rọ̀ lórí rédíò lórí tẹlifíṣàn tí ń pé kọ́ọ̀lá Rasulullah ẹlòmíín bàbá ànábì òwí bẹ́ẹ̀ o sọlọ́lá ọ̀sán bàbá ìpèsè sọ́ọ̀nì nìkan ni pé ẹ̀wí kí àwọn èèyàn sábì mọ̀ pé ọ̀dà náà ni à inú ẹni tá nàbí ní kó mú bí owó nù náà ni o inú téèyàn gbọ́dọ̀ máa láyà sí ọ̀nà pé kọ́ máa fọ̀rọ̀ kan sọ́dọ̀ ọlọ́run àbí sọ́dọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam àyàbí kó ṣe kínní àbí kó dáhùn lójú pa nàbí yìí àbí ń bẹ ní Al-Qur'ani níbẹ̀ torí náà bí a ti yà lọ gbogbo eléyìí ẹ̀wọ̀n tí Abdullahi bin Jahsh ṣe bá nẹ́bi ti wí fún bẹ́ẹ̀ náà ló wí pẹ̀tọ́ ẹ̀mí ti kà á mo ti mọ̀ wọ́n sì ní mẹ́jẹ nìkan ń pa tẹmọ̀ kí wọ́n bá ṣe bí àwa lónìí náà gba ayúru eléyìí fáwọn èèyàn kò sí àìwíru kankan ní ìsìlámù yàrá ẹ̀ mọ̀ ẹ̀ mọ̀ wíru eléyìí fáwọn èèyàn kò sí ẹ̀ mọ̀ wíru eléyìí fún àwọn èèyàn ní ìsìlámù ẹ̀jẹ̀ wọn mọ̀ báyìí lọ́lọ́run báyìí lànà bìí tọ́lọ̀ lọ́rùn alayhi wa sallam torí náà ńgbà tó wá wí báyìí wọn wá ń sọ báyìí fún wọn pé tọ́ ntọ́ wá kù ní pé bá nàbì ti ní kémi ọmọ tẹ̀síwájú yìí títí tí ń fi débi tó ní láàrin maka àti tọ́ ipò yìí bẹ́ẹ̀ lè ní ó o faman ahabba shahada faliyan had ẹni ọba ṣe tán àti lọ pẹ̀lú mi nù yín kóun náà dìde waman kariha ẹni tí ọkàn rẹ̀ bá kọ kó kú nìkan lọ́lẹ̀ yàrá jẹ́ kọ́ padà lé ìyẹnì pé ànábì ni mọ́tò láti ẹ̀yìn kan nígbà wá wí báyìí ọ̀wá ni wà á ma ànà àmọ́ ẹ̀rẹ́ mi ti ń bá yín sọ̀rọ̀ o àná rírun mi dìde o ìpadà lé o ní bèbí tá ànábì ní bàbá dé àgbọ̀dọ̀ dé àná àdó olóhùn ọ̀tọ̀ kan náà àwọn tí abdullahi bin jaasi kéjọra anabi fún tó kélé ta anabi fún jọ náà tọkàn padà alé báwọn sọhábì anabi ṣe rí olùwà lọlọọdì àlè ọlọmọta jáwa náà jọ wọn èyí wọn ò pé bàbá wa sọ ìsìláàmù bó ti rí àníra ẹni tí ó ṣe ẹni tọ́lọ́ wọn ṣe lé lórí rẹ yóò sórí rẹ ìyún rìpíìtì rẹ àìfi ọ̀rọ̀ promote ìsìláàmù àìfẹ́ tàn kọ́dà àìsàn yẹn promote kíni dáàmú àìfẹsẹ̀ dáàmú ọ̀pọ̀lọpọ̀ ọ̀fẹ́ àwa pé bàbá ṣe báyìí náà yẹn á padà wá máa ṣètò ọlọ́run náà yìí à ọlọ́run ọ̀fẹ́ bẹ́ẹ̀ o àìsí ìfowógùn ẹ̀bọ síríkù àìbí ọ̀rẹ́ ìṣẹ́ ọlọ́run o àìfẹ́ bọ́ àtòògùn ràn ìsìláàmù tọ́lọ̀ ń fẹ́ràn nẹ́bù Muhammad sallallahu alaihi wasallam lọ́wọ́ o kí ló jẹ́ pé lójú ayé àdẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam àrínú àwọn tí wọ́n ṣe mùsùlùmí tí wọ́n fẹ́ máa volunteer àgbébíjà bá yá àwọn ọ̀ṣà àgbà fún yóò àmọ́ ẹ̀lẹ́rẹ́ǹsì wa àwọ̀ lọ ànábì gbà sallallahu alaihi wasallam. torí náà ẹ̀dá kan ẹ̀jẹ̀ kí akéwìtá yìí ẹ̀ ńgbàtà Abdullahi bin Jáde wí bọ́lọ̀ ní wí bá ànábì sallallahu alaihi wasallam ntọ́fẹ́ àkọ́kọ́ tá a torí ẹ̀ parọ́ tá a torí ẹ̀ tàyàn tá a torí ẹ̀ dọ́gbẹ́dì náà lọ tẹ̀lé bó ti parọ́ tó tàn wọ́n tó ṣe bí wọn bá ní tẹ̀lé wọn ò ní tẹ̀lé nínú tí máa ran dáwà lọ́wọ́ tí máa ran tí àwọn ẹni ọlọ́run lọ́wọ́ òun ni àtúndìkú máa lọ kéèyàn olódodo pẹ̀lú ọlọ́run kọ́dọ̀ ọlọ́run máa tanná rẹ̀ sọ́kàn àwọn èèyàn náà pé ẹni tí ń pè wáyé olóòótọ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni ọlọ́run tí wọ́n ní nàìjíríà níbi dáwà wọn nínú tọ́lọ̀ fi sàánú wọn ni pé wọ́n jó lódodo ọlọ́run wá tàn mọ́lẹ̀ ẹ̀mí náà sọ́dọ̀ àwọn èèyàn tí ń gbọ́rọ̀ wọn tí ń tẹ̀lé wọn pé á eléyọ̀ tàn wá bó ti rí ní wí gbogbo ẹni ọba fi ọ̀rọ̀ nǹkan jọ irọ́ náà padà já o ọ̀gbẹ́ni ọba fi ẹ̀sàn kó àwọn èèyàn jọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn yìí ẹ̀sán ni ọ́ padà àtìrí rẹ̀ ọ́ padà sí kò sì wá tiẹ̀ wá ní ládàá ògbóǹtọ́lọ́wọ́ bọ̀ fẹ́ àìfi àìfi ran ìsìláàmù lọ́wọ́ ọlọ́run ló wọ̀ fẹ́ bẹ́ẹ̀ débi pé kọ́dà afẹ́ kọ́ mọ́sálásí afẹ́ kọ́lé ọlọ́run èyí tẹ́ ẹ bá ẹ̀yìn tẹ́ ẹ kírun tẹ́ ẹ gbọ́ ọlọ́run gbọ́ iye tẹ́ ẹ bá ní náà ní ẹ ná náà dánwò nísìnyí ni pé yàrá ni a bá ń wá dúró ó pọ̀ báyìí ikó ké sáwọn ọ̀tẹ́dọ́lá o ikó ké sáwọn kínní ńgbò làwọn náà ní padà fi lọ yín gbé wá kọ́ bí wọ́n ti mọ pọ́lọ́ mẹ́ta ẹ̀mí wọ́n pè ní ẹgbẹ́ pè wọ́n jọ ọdún yín náà táwọn náà dá yín ló. gbogbo nǹkan wọ̀nyí ẹ̀yà ma ìlànà ìsìn wa ọlọ́run ò dandan ká kọ́ mọ́sálásí bílíọ̀nù àbí akọ́ mọ́sálásí mílíọ̀nù kí ni wọ́n kọ́ mọ́sálásí Muhammad sallallahu alaihi wasallam mọ́sálásí tó lọ́lá yìí bàbá lágbára rẹ̀ táwa náà lè kọ́ ọ̀dà tó ti rìn jìnnì kọ̀ láìsí káàdì mọ̀ pé kọ́dà mọ́sálásí ìṣèjì tá a mọ̀ lẹ góòlì mọ́ táwa ṣe é tí ó wa ànábì ní ọlọ́run ọ̀ràn mi bẹ́ẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ àmọ́ kí mọ́sálásí ó níjì ọ̀dà o inú hadith anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ tó fẹ́ kẹrin lẹ̀ wọ́n ní amọ̀rọ̀ nàbí yìí sọ̀rọ̀ lọ́hùn àlẹ́yìn wọ́sẹ̀lẹ̀m bìbìnà ìmọ̀sílẹ̀ fi dúró wà á yùnà bọ́fà wáyé bọ́yàmù lànàbí pàṣẹ pé ẹ máa kọ́ mọ́sálásí táwọn ibi tẹ́ ń gbé residential area àti ní ẹjẹ́ mọ́sálásí ọwọ́ abẹ́ káwọn èèyàn fẹ́ kírun wọ́n máa rí ibi lọ́ọ́ kírun bẹ̀rẹ̀ wá kọ́ mọ́sálásí tán wà á ń yòóná gbọ́fà wà yóò fọ ìyá ẹ máa fọ ẹjọ́ máa má kọ́dà ẹ máa fi nǹkan olóòórùn tòlàtòlà rí lọ́fíńdà tó dáa sí mọ́sálásí mọ́sálásí ìṣèlú kéèyàn lọ sí èèyàn máa lè forí kan lẹ́ńdẹ̀ nítorí pé ń rún gbogbo àwọn jàmá àwọn mọ́sálásí bẹ́ẹ̀ fún òfin èsì kọ̀dá ilé ọlọ́run la pè é nínú ilé ọlọ́run àti ilé ètò èèyàn ìwúlò ẹ̀kọ́ dájú ilé ètò ọlọ́run ni ǹjẹ́ ìṣe mú ilé ètò ọlọ́run dá ọ̀pọ̀ ọ̀là nẹ́bí mi ẹ̀ka jẹ́ ọmọ ẹ̀jọ́ ní bẹ̀bá ní nǹkan kan tẹ́ fi títọ́ oorun dáadáa táwọn èèyàn máa gbóòórùn dáadáa ńbẹ̀ níjẹ́ aláàlí ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ọ̀sán ọlọ́run kọ́ mọ́ta àti gbogbo eléyìí nírọ̀rùn wa gbogbo ìtàbá wa sí náà قلوب عليكم هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وقول تجمع الجيس أما أفهم من تجمع مسجد تباتوا أكبر من بعمي أعجب من تجمع الجيس نعم نعم ملا يونس جزاك الله ṣé ohun ọ̀sùn náà ṣe àdúgbò tó ń wà ní ọdún náà ti pé ìrọ̀lẹ́ àti àpò náà. lẹ́yìn ọkà máa ń sọ fún un náà kọ́ fi kíni. ṣé wọ́n á bẹ̀rẹ̀ pé ìrọ̀lẹ́ àwọn àti àpò náà kéèyàn ọmọ sunkún ìmọ̀ ọkà alukurani àbọ̀ gbọ́ alukurani nínú súnà dáadáa tá a bá lọ́dọ̀ àwọn sálàfù wa gbogbo wa nù lọ́ọ̀ yìí àlè wò má bá gbọ́ ayé abẹ kẹrù ọba wọn má bá gbọ́ ìtì bomi lójú yàn kéèyàn ó ti kíni kéèyàn ó bomi lójú àmọ́ kò túmọ̀ pẹ́ni tó mi ọ̀ jáde lójú tiẹ̀ abẹ́ni tí ò sunkún òun ọ̀bẹ̀rù ọlọ́run gba ẹgbẹ́ béèrè kò túmọ̀ pé ta ah, ẹni tí ọba ti wá sunkún abẹ́ni tí omi ọmọ jáde lójú rẹ̀ ọ̀pọ̀ kan sálùkùrá nìyí ọ̀bẹ̀rù ọlọ́run kò rí bẹ́ẹ̀ àbá bẹ́ẹ̀ ló àkọọ́lẹ̀ kan lọ́dọ̀ àwọn àlùfà àmọ́ at the same time ṣíṣe bẹ́ẹ̀ ẹ́ inú inú nǹkan dáadáa inú tí kí àwa àwa èèyàn olúwa ọlọ́mọ tó pamọ́ àmọ́ tó lálàá mọ̀ lẹ́ àpẹẹrẹ lọ́dọ̀ ọmọ nìyẹn pé à ah, ilé ìfọkànsí ní ti ń gbọ́ ìdí ń gbọ̀n náà lọ wá bá a lẹ́rù lọ́fi wá sọkún àti lọ́mí fi ń dà lójú rẹ̀ ẹ̀dọ́lọ́n bá ṣe bẹ́ẹ̀ fún ọjà àmọ́ kámẹ́ta ti dùn pa pé ní ẹ̀ǹjẹ́ ọba ti wá ṣe bẹ́ẹ̀ wọn ọ̀bẹ̀ wọn lọ ọlọ́run àlẹ́ Yeah.

naam lódodo anagba muhammad sallallahu alaihi wa sallam anabi rí arákùnrin kan tó wọ mọ́sálásí wọn ní bójú wọ mọ́sálásí ọlọ́run ṣe nǹkan báyìí fún mi ọlọ́run mọ̀mí ní nǹkan báyìí ọlọ́run ṣe nǹkan báyìí fún mi wọn là anabi ní ama ara fakọ́ọ̀dì sáàjàlá àà eléyìí kò ti kánjú ọ̀gbẹ́gẹ́ni ọ̀gbẹ́kanjú ìyẹn ni pé nínú tí ọ̀ dáa òun ni kéèyàn kàn kí àdúrà mọ́lẹ̀ kọ́ bẹ̀rẹ̀ látòrí ọlọ́run bomi ọlọ́run bomi ọlọ́run bomi wọ́n ànábi wa kọjọ́ náà fi sùlọ sọlọ́gá bí ọba tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run fi ẹ̀yìn ọlọ́run síwájú ẹ̀yìn ọlọ́run ìyẹn ni pé gbogbo ọ̀nà zikiru ọlọ́run kọ́dà kọ́ sàkàlà tuntun ànábi wa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀ẹ́ bí subhanallah ènìyàn lè wí lọ́mọ ní la ilaha illallah alhamdulillah allahu akbar gbogbo ẹ̀yìn ọlọ́run ọlọ́dà kéèyàn ó tẹ́jẹ́ ní ó ti fi wájú bàbá wa ti gbogbo yóò ti wájú tán kọ́ wa bẹ̀rẹ̀ táǹpẹ̀ ní du'a'u al kọ́ wa béèrè ọlọ́run náà fẹ́ ká máa béèrè ni kọ́dà mẹ́nu hadith anabu muhammad sallallahu pé man lam yas'alillaha yaghdabu alayhi ẹtí ọba máa ní ní ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run ẹtí ọba máa ní ní ń tọrọ kó ní tí ọ máa béèrè lọ́dọ̀ Ọlọ́run ìyá àbúbọ bá a rí ọlẹ́ pàǹtọ́ lọ́run fi bínú sí yàn o Ọlọ́run fẹ́ kí àwa ẹ̀dá ká máa rawọ́ ti pé ṣèǹkà báyìí fún wa ọ̀lẹ́ni wa ìwọ lágbára àwọn ní ìwọ ní akéré ìwọlé tóbi gbogbo ní wọn máa jẹ máa pé à ń jẹ́wọ́ pé ẹrú ẹ̀dá Ọlọ́run wa ààrẹ rẹ tọrọ nǹkan lọ́dọ̀ Ọlọ́run ọmọ nìyẹn tó tán kó pa àwọn ní kankan táwọn fẹ́ẹ́ gbà má lọ́dọ̀ Ọlọ́run o ọ̀tọ̀ sí mùsùlùmí lẹ ọ̀tọ̀ bẹ́ẹ̀ dákan lẹ́nu ẹyìn bá wàá jẹ mùsùlùmí tọ èyí ò ń bá wọn àfa wa lé ìtọ́ wa gbajúmọ̀ láwùjọ tí wàá ń bì òun ọlọ́run ṣe nǹkan báyìí ọlọ́run ṣe nǹkan báyìí ọlọ́run ọ̀nà iná àti iná ọ̀là fáàtì à èmi ọ̀rá kọ́ọ̀lẹ̀ kan fún lódodo èmi ò rí kíni kọ́ọ̀lẹ̀ kan fún pé bóyá ànábì lọ́sàdúrà sànjọ́ kan lọ́wọ́ ní ọ̀là fáàtì à àbọ̀là iná àti àbẹ́ ìtọ́jú ẹ̀ tó gbajúmọ̀ sínú ọ̀là làhàwùlà wàlà ìlú gbogbo eléyìí bàbá ipá ń wá ntọ́lá kọ́ọ́lẹ̀ tọ́ba súnà nábì mu èmi ò rí mi kan o èèyàn bá rí lè já gbọ́ o èèyàn bá rí lè já gbọ́ bẹ́ẹ̀ yẹn bá wá jẹ́ àwa ní nínà nínà lọ́la ni àbí bẹ́ẹ̀ ìjà nípa tí ò ní kíni ọlọ́la èyí tí ò ní tá a wí èyí wọn ò ní lè tèrè fàtíà fàtí ò ní àtúrí.

tí wọ́n ní ah, àwọn mùsùlùmí kan ní ẹ̀dá fúnta ló máa ń gbòòrò àkékè wọn làwọn máa kí ni wọ́n ké ń jọ náà bá a dé àná wọn ké wọn káàkiri yìí pẹ̀lú ẹ̀ tọ́yì mo ní kí ẹjọ́ bá ní kọ̀lọ́lá àmọ́ gbogbo nǹkan ni olófin nígbà tá a nẹ́bù a Muhammad sọ̀rọ̀ sọ́lá mi ní àdùn áwù hùwà lẹ́ẹ̀dá ẹ̀ rádùn àyíjà ẹ̀sìn lòun náà gbọ́ngẹ́ bá ti mọ̀ pé gbogbo nǹkan yòókù tá a mọ̀ lẹ́sìn à máa béèrè ní pé bó o là á sin lọ́hùn bó o náà yẹ ká béèrè náà bó o èyí tí mo rò pé Allahu alam bóyá ń bẹ̀ ní ìpìlẹ̀ kìíní yìí tí wọ́n padà wá gbé kọjá rẹ̀ òun ni pé nínú téèyàn fi ṣe tàwásùlù téèyàn fi lè tọrọ nǹkan lọ́dọ̀ Ọlọ́run òun ni asma'ullahi ta'ala wa sifatuhu a lè fi orúkọ ọlọ́run a lè fi ròyìn ọlọ́run tàbí béèrè ìwà náà ní kó lè dẹ̀ ọ́ lọ́ha àwùjọ rahman ayyamma tad'u falahu al-asma'ul husna. àwọn àlùfáà wa ní alukur'anu kalamullah alukur'ani láti ìpìlẹ̀ rẹ̀ dé parí rẹ̀ kíni ọ̀rọ̀ ọlọ́run ni wa kalamullahi sifatun min sifat. inú ìròyìn ọlọ́run òun ni kẹ́ni ọ̀nà ọ̀rọ̀ ọlọ́run wa ọ̀rọ̀ ọlọ́run sì ni alukur'an karim àmọ́ ìtumọ̀ wàsílà ni pé bẹ́ẹ̀ mi bá ké suratul Fatiha nísìnyí àbí mo ké odidi alukur'an àbí mo ké nǹkan kan lọ alukur'an náà wọ́ọ́lọ́run mo fi ìbáàdà tí mo ṣe yìí pẹ̀lú tí mo ké mo fi tọrọ kaba yìí èyí wọn láyìí ọwọ́ nùtà nàbì ní sọlọ àbúkálà pé nùtà yẹn lè fi tọrọ kan ní ní ọ̀dọ̀ ọlọ́run ọba ìpè yòó ni èyí wọn la lè bá rí pilẹ̀ fún àmọ́ ìta ti sọ di àlàáda nísìnyí kọ́dà bẹ́yẹn bá wá ṣàdúrà tán tọ́da tẹ wọ́n wá bí pé ẹ̀fẹ̀ nǹkan lè ẹ̀fẹ̀ nǹkan lè ọ̀dà o àti ń sọ ọ́ di pé kò má rí bẹ́ẹ̀ kò sì sí kò má rí bẹ́ẹ̀ àti ń bẹ́ẹ̀ nù kíra ọlọ́run àti súnà anabu muhammad sallallahu alaihi wa sallam àmàlẹ́ ẹ̀ka ti nínú tá a lè fi ti tàwa túlù sọ́dọ̀ ọlọ́run ká fi tọrọ òun làwọn kọ ọlọ́run àti ìròyìn rẹ̀ nínú ìròyìn ọlọ́run òun là kùrán kẹrin kí alukùrán iye téèyàn bá lè ké mbẹ́ àti gbogbo rẹ̀ kọ́ wá pé á ọlọ́run ṣe nǹkan báyìí mo fi tọrọ ti tàwa túlù èyí òun là kò burú lọ́wọ́ àdá. ẹ̀ ká sì fi èsì ńgbà tá a sọ eléyìí torí wọ́n tó ń gbọ́ lọ́wọ́ míì kò sínú súnà kákó òyìnbó pé àwa ha abala méjì abala mẹ́ta kuraani fún onkaluku olúwa ní ọ̀rọ̀ tìlẹ kuraani tẹrẹtìlá ẹnìkan wa máa ké orí ẹnìkan máa kẹsẹ káwa pé alẹ́ kó àti sojidi kankalẹ̀ eléyìí náà sínú lànà tí a bá látàrí ànágbà Muhammad sallallahu alaihi wa sallam ní bá mọ̀ pé o fẹ́ kí alukuraani ó ké ìtọ́ba lè ké olùwàní faqra'u ma tayassara min al-Qur'an tọ́ba rọ̀ yín lọ́rùn náà al-Qur'an ní kẹ̀kẹ́ àmẹ́rí pé ẹ̀yẹn gba abala méjì ẹ̀yẹn gba abala mẹ́rin kọ́dọ̀ wá di kó tó bí àwọn nǹkan míì tí gbogbo ńlá káyìí náà mọ̀ pé eléyìí ọ̀gbọ̀dọ̀ tó ní ẹ̀sìn ọlọ́run òun ni ká máa wá sanwó fáwọn èèyàn pé mélòó lẹ́yìn ká mélòó lẹ́yìn ká nínú aburú tó wọ bẹ́ẹ̀ nù bí bídí àbá ti dé bídí àmà bí ọmọ kọ́ ma òun ní jábá rí táwọn afá kéde ẹ má gba bídí àdá yìí torí pé kò sọ́gbọ́n rẹ̀ ibi ẹ̀yìn gbé kàún gan kò ní dúró mbẹ́. níyè méjì pé àwọn bàbá tó dá alẹ́ ìbẹ̀rù ọlọ́run tí wọ́n kọjá àwọn ọmọ bíìlì pé mẹ́ta mọ̀ kàwé báyìí ní àmọ́ gbogbo ohun ń jẹ́ tí ọba ti bá lánàá nábì mú àti ká tètè pinna rẹ̀ sọlọ sọlọ àbúrò mi tó tún jáde níbi yìí ní pé ẹlòmíràn wàá ké nǹkan kan owó lọ́fẹ́ gbà lọ́wọ́ kàn máa wò báyìí. ọlọ́wọ́ sàmìnà sọlọ bá wà lánàá bí ìgbà ìṣẹ̀lẹ̀ àìsàn àbí ṣé ẹnìkan tó níbẹ̀rẹ̀ àti ṣe látọ̀ àti ṣe wúṣírù tọ́mọ́lá abdulhakeem. نعم نعم نعم بẹ́ẹ̀ni. ń gbé pé nàìjíríà la wà àti kótóbà àtàná kótóbà nàìjíríà ni dárúsù tòní iná dárúsù tá a ti ní nàìjíríà ni ìkéde tí amírùl mùmínín ẹni ọjà láti ẹ mùsùlùmí gbogbo nàìjíríà kéde bàbá wa eminent sultan sokoto on tuesday ti ọjọ́ kẹwàá oṣù august ṣé tuesday náà ní tenth tuesday tó lọ yìí tuesday sánidé ẹ ten náà ni on ten náà ni ten ni august wọn láwọn òòró sùn lálẹ́ ẹjọ́ sunday wọn ní àwọn èèyàn àwọn àwọn bàbá yìí náà wọn ò wọn ò wọn ò lò fẹ́ nú wọn ti ń tẹ̀lé táwọn àfáà tún náà ń fún adúgbò lọ́dọ̀ ọlọ́run wàláì wọn ń tẹ̀lé lórí ọ̀nà tó ní arúsù arúsù yìí o àwọn èèyàn lọ wá oṣù níjọ́ sunday wọn kéde wọ́n ti lẹ́yìn kankan pòun rí oṣù torí náà mande ó di kíni yóò di táàtì ìgbòlẹ́sẹ̀já tọ́ba wa di tuesday ní awalu muharram ìkéde ọ̀fíṣíàmù ní nàìjíríà èyí náà ní kéyìn ó sì dúró lé lórí gẹ́gẹ́ bí ìlànà anábọ̀ muhammed sallallahu alayhi wa sallam lọ́rọ̀ pé àròsù àásọdún àgbáwẹ̀ àti gbogbo nǹkan bá lọ bẹ́ẹ̀ aláṣẹ mùsùlùmí náà ní máa kéde rẹ̀ pé ìjọba yìí torí náà bí yàn bá wà anywhere nàìjíríà ìjọ kẹ ìjọ ngbẹ̀kọ́ tíìzé ní ọ̀wán ọjọ́ kẹsàn-án ọmọ jẹjọ́ alàrúbá nìyẹn ọjọ́ kẹwàá ọmọ jẹjọ́ ìjọ alàdékù sókè yàn gba wẹ́ẹ̀dẹ́ ó sì gba kọ́ọ̀dé alimami ibn al-Qayyim rahimahullah àwọn níbi ẹni tí inú ọ̀nà tí yẹn lè fi gbà wẹ̀ àtúrọ̀ bọ́yá èèyàn rí àbíkọ́ mọ̀ níjọ́ àlàmísì nìkan lọ́gbọ́ àbí ló tó mọ̀ àbí ló tó rántí kó ń fẹ́ gbà wẹ̀ wọ́n lè yẹn lè gba ten and eleven kí ló jẹ́ wọn wú bẹ́ẹ̀ ni pé níta nàbì torí ẹ̀ ní agba nine yóò pọ̀sibù náà bá a bá gba ten àti eleven òun ni mùkálàfàtú àlìyàwó yìí torí pé ọjọ́ aṣúra gan lọ́jọ́ àwẹ̀ tá a nàbí bá wọn tí wọ́n ń gbà ọlọ́lọ́ àwọ̀sẹ́lẹ̀ àmọ́ ànábì wa ní títí èmi òbí ní ìjọ ti àwọn Yahudi o èmi ọgbà àwẹ̀ ẹjọ́ kẹsàn-án èyí tó dáa jù ní kéèyàn gba ọjọ́ kẹsàn-án àti ọjọ́ kẹwàá àmọ́ bọ́bá fi di pé ọjọ́ kẹsàn-án bọ́ fún yàn tí ó fi wá jẹ pé àwẹ̀ Yahudi ní ọgbà ọjọ́ kẹwàá nìkan òbú ọgbà Thursday àti eh, Friday gẹ́gẹ́ bá a ti ti mọ̀ nínú súnà nàbì náà ní sọlá ọ̀sọ́lá ọ̀la ìdílé yẹn bá gbá àwẹ̀ kan bífọ́ ọjọ́ jímọ̀ àbọ̀ gbá àwẹ̀ ká ta jọ jímọ̀ ká single out jọ jímọ̀ fi gbá àwẹ̀ ọ̀la nàbì kọ́. هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وإياكم